orúkọ mi ni wòlíì ọlọ́gùnrin ìfàlẹ́mú tí gbogbo èèyàn mọ̀ sí aríran àgbáyé. tá a bá sọ nípa oṣù dìsẹ́mbà kí ni kí ire wo ló máa ń ti inú oṣù dìsẹ́mbà wá kí sì ni àwọn yẹn gbọdọ̀ ṣọ́ra fún tàbí yàgò fún tàbí fà wọn lánàá oṣù yìí báyìí. oṣù dìsẹ́mbà jẹ́ oṣù tó ní agbára ó dẹ̀ ní ó jẹ́ oṣù tó jẹ́ àṣẹ ó jẹ́ oṣù tó jẹ́ pé oṣù tí ire máa ń jáde ni oṣù dáadáa ni oṣù tí oníkálukú máa ń mọ nǹkan tó bá fẹ́ ṣe lọ́dún tó bá fẹ́ tẹ̀lé láti january lọ òun ni december oṣù yẹn náà làwọn ẹlẹ́mọ̀gbòkun náà náà ń dí náà ń wo náà oṣù yẹn nira wọ oníkálukú máa ń jáde táwọn ẹlẹ́mọ̀gbòkun máa wo oríṣiríṣi ìràwọ̀ oníkálukú ní kí wá ni ohun tí a gbọ́dọ̀ ṣọ́ra fún tàbí yàgò fún nírú inú oṣù báyìí. nínú oṣù december yìí tó bá ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ kẹwàá látọ̀n ten tí a bá ń gba àdúrà a gbọ́dọ̀ máa ṣépè fún àwọn àjẹ́ àtàwọn ọ̀tá nínú oṣù yẹn so àgbẹ̀rọ̀ máa ṣépè fún wọn àdúrà táwọn máa gbà ní pé kí ọlọ́run kó dáàbò bò wá kí ọlọ́run kó ṣe kínní kó ṣẹ́gun fún wa ó ti yẹn lórí jésù kristi wọn ti gbogbo wa ń tẹ̀lé kò síbi tó wà bíbélì táwọn sọ pé àwọn àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé wọ́n ṣépè fún ta jésù kristi fi yé wa pé a fi búburú san búburú ó ní ọ̀tá wa tó bá bèrò mi lọ́wọ́ ká fún ṣíṣe pè fún ọ̀tá ó ń kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń dí ìlọsíwájú wájú tó ń fa àìsàn tó ń fa oríṣiríṣi tí àwọn tí ò ní ìmọ̀ tí wọ́n mú pa ẹ̀ láti ọjọ́ kẹwàá yẹn sí twenty yẹn nínú December wọ́n ní gbogbo oníkálukú. No Ni ògo oníkálukú ìràwọ̀ oníkálukú ló máa jáde ìgbà yẹn làwọn ẹlẹ́mìí òkùnkùn wọ́n máa rí wọ́n máa rí wọ́n á rí gbogbo ìràwọ̀ oníkálukú nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní. Nee, káàkiri àgbáyé débi tí ẹ bá ti ń wò wá ọ̀dọ̀ wòlíì ọ̀làgòrò ìfàlẹ́mú ni a wà lónìí níbi tí bàbá ó ti máa yànnàná oṣù dìsẹ́mbà kí ni oṣù dìsẹ́mbà bá dé kí ni ewu àti àwọn ohun rere tí a gbọ́dọ̀ ṣọ́ra fún tàbí gbọ́dọ̀ fà mọ́ra tá bá sọ nípa ewu kí ni ká yẹra fún tá sọ nípa ire gbogbo tí oṣù dìsẹ́mbà máa ń kó wá báwo ni ó ṣe lè tó wa lọ́tọ́ lè tẹ̀ wá lọ́wọ́ ẹ máa bá wa ká lọ. so um, ní oṣù december yìí ten to twenty tá a sọ yìí ní ìràwọ̀ gbogbo èèyàn máa jáde làwọn lẹ́mùkùkù máa rí àwọn tó bá jẹ́ alálà gidi máa rí ìràwọ̀ yẹn ìgbà yẹn náà máa sọ pé lágbájáde ẹ̀rí ọdún tó ń bọ̀ máa rí eré ó máa ra mọ́tò á rí gbogbo nǹkan oṣù tó máa ń jáde ni oṣù yẹn náà tí àwọn ẹlẹ́mùkùkù wọn á ti rí gbogbo ìràwọ̀ èèyàn oṣù yẹn náà máa rí náà máa mọ nǹkan tó máa dà ní déètì yẹn ten to twenty yẹn oṣù yẹn náà mọ̀ bọ́ ṣe máa ta eré dànù mọ́yàn lọ́wọ́ tí ó ti yẹ sìn ẹni tó bá fẹ́ gba eré fún oṣù yẹn náà lọ́ máa gba náà gba gba eré fún gba oríṣiríṣi oṣù tí december ṣe tó tó wà nìyẹn oṣù yẹn ìdí tó jẹ́ pé a gbọ́dọ̀ wà nú àdúrà tá a máa gbàdúrà láti ten sí twenty yẹn tá a gbọ́dọ̀ ṣépè fún ta tá a máa gbàdúrà fúnra wa fún ìlọsíwájú ni pé tó bá ti dé twenty to thirty first yẹn òun ni gbogbo àwọn ẹlẹ́mìí òkùnkùn ni oníkálukú ni wọ́n máa mú ìdílé wọn wá pé ta ló ṣẹ̀yìn tí wọ́n fẹ́ pín tí wọ́n fẹ́ ta lọ́rẹ láti dá sẹ̀ríà fún ẹni tó bá ṣẹ̀ wọ́n orí epo december ni àwọn ẹlẹ́mìí òkùnkùn máa ń pín aburú yẹn wọ́n á bẹ̀ sí máa wọ́n á bẹ̀ sí máa láti twenty years sí thirty one náà máa pín aburú yẹn ẹni tó rí bá fẹ́ wà lọ́wọ́ ẹ̀ tán bá di tó bá ṣẹ̀wọ̀n wọn àgbà ni ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọn á pọ̀jù fún un ṣó ti yé sìn <laughs> látòṣù yẹn ní rule twenty four thirty first tá a máa lọ ń gbàdúrà yẹn oṣù yẹn tó bá jẹ́ pé àwọn tó bá nímọ̀ twenty four thirty four ọpẹ́ ló yẹ kó wọ́n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run oṣù yẹn náà ni pé dé gbogbo wọ̀nyẹn náà lọ́ máa wà nílé lọ ṣọ́ọ̀ṣì lọ mọ́ṣáláṣí tí wọ́n máa pín aburú fáwọn míì oṣù tó ń ṣiṣẹ́ yẹn nìyẹn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá ti ní òye tó bá ti jẹ́ ten to twenty yẹn òun ni gbogbo yẹn ti máa gbàdúrà lórí nǹkan tẹ́ bá fẹ́ káyé má yí kádà rẹ̀ padà kó má gbà á sì kìyìn kó má ṣe gbogbo ẹ̀ kí lọ síwájú wà ògo mi tí mo fẹ́ lò ní twenty twenty two kó tẹ̀mí lọ́wọ́ bọ́ tó bá ti da gbogbo yín ti fọkàn sí twenty four thirty one first ẹni tí òun lọ ṣọ́ọ̀ṣì gan an lọ ẹni tí òun lọ mọ́ṣáláṣí wọn lọ kírun lọ́jọ́ jùmọ̀ kó tó dìgbà yẹn báwọn fẹ́ gbàdúrà ọdún ṣùgbọ́n ti kọjá oṣù yẹn làwọn yẹn wọ́n máa dúró de gbogbo yín tẹ́ máa set ẹni tó bá fẹ́ máa bàjẹ́ àwọn abàjẹ́ ẹni tó bá fẹ́ ṣe lóore wọ́n bẹ̀sẹ̀ máa ṣe lóore ẹni tó máa ba tiẹ̀ jẹ́ wọ́n máa bàjẹ́ ṣùgbọ́n àwọn tó bá nímọ̀ láti ten to twenty ni wọ́n ti máa béèrè nǹkan ṣùgbọ́n wọn ò gbẹ́dọ̀ ṣépè fọ́ta wọ́n máa sọ pé ìwọ ọlọ́run wàá dáàbò bò mí o wàá wàá ṣẹ́gun fún mi o lẹ́yìn náà èèyàn ti tọrọ ìdáríjẹ̀ṣẹ̀ á dẹ̀ máa béèrè nǹkan tó bá fẹ́ béèrè torí oṣù àṣẹ ni oṣù yẹn oṣù yẹn dẹ̀ kò dáa kó máa ṣépè ní oṣù yẹn tó bá ń ṣépè oṣù àṣẹ ni ṣó ti ń sìn oṣù kínní so òun ló fi jẹ́ pé àwọn ọmọ tó bá bí ní twenty to thirty first ní December yẹn tó bá jẹ́ obìnrin wọ́n máa níṣòro ọkọ wọ́n máa níṣòro wọ́n máa ní dààmú àwọn ẹlẹ́mùkún máa ń dà wọ́n láàmú tó ti ń sìn wọ́n máa ní dààmú gan. ìyẹn àwọn tó bá fẹ́ nígbà òòsà. twenty to thirty first. láti ọdún twenty. ẹ eh, o tó jẹ́ pé àwọn ẹlẹ́mù kùkùn wọn plate yẹn. Hmm. ṣùgbọ́n àwọn tó bá bí láti one sí twenty yẹn àwọn ló máa nílò àwọn ló máa ń jí èèyàn ńlá náà oṣù yẹn hmm. bọ̀tí ilé àwọn tó bá wà ní twenty to thirty first yẹn tọ́rọ̀ bá jàdúrà wọn gidi wọ́n mọ́ àwọn yẹn kúrò lára wọn àti dìde wọn wọ́n lè dìde wọn máa ṣubú. àtọkùnrin lè ní. àtọkùnrin náà àtò ok. ẹ bọ tóbìnrin ló kún mọ jù fún wọn irú oṣù yẹn obìnrin tó bá bí bẹ́ẹ̀ tí ò bá múra dáadáa kó ń gbàdúrà dáa wọn kiri ilé ọkọ gbé ẹ̀dà kan fọkọ kan kọkọ sílẹ̀ tàbí kan fọkọ kan fẹ́ ìyàwó lé wọn wọn máa ní pọ́blẹ́mù ọ̀rọ̀ fámìlì ọkọ. tó bá rí báyìí sà ẹni tí wọ́n bí ní on the twentieth sí thirty first ọ̀nà owó ló lè gbàgbé sáré kí ni kó tó gbọdọ̀ máa ṣe táyé àfi lọ́tún. ẹ àdúrà náà ni àdúrà náà ni èmi ìtì kíní ẹ bá fi wà lára ẹ wọn á ṣe deliverance fún so ó gbọ́dọ̀ ní ẹ eh, so àdúrà ni because eh, twenty to thirty first yẹn ẹ eh, aburú ló pọ̀ nù ẹ ire ẹ ò pọ̀ ká sọ pé hundred wá jẹ́ eighty eight ní aburú ń bẹ àwọn tó kù. ṣùgbọ́n gbogbo àsìkò tá a bá yẹn sìn àsìkò ire àsìkò ayọ̀ ni. àsìkò ayọ̀ ni àsìkò ire ká máa tọrọ ẹ̀ṣẹ̀ ká kọ́kọ́ tọrọ ìdájẹ́ ẹ̀ṣẹ̀ ká dẹ̀ máa béèrè nǹkan ká máa gbàdúrà nǹkan dáadáa pé ọdún tó ń bọ̀ nǹkan tó bá fẹ́ gbèrè àwọn mi tí mo gbé wá lọ́dún tó ń bọ̀ kí àwọn ẹni bí má yí padà kó má gbà á sí kí mi kí má rí wàhálà a gbọ́dọ̀ máa tọrọ nǹkan dáadáa nǹkan wa kó má yí padà mọ́ wa lọ́wọ́ torí gbogbo àwọn tó bá jẹ́ alágbára ní gbogbo àgbáyé ní ìdílé wọn tó bá pé wọn láti máa béèrè lọ́wọ́ wọn lákòókò twenty thirty four twenty to thirty one ẹ̀ pé àwọn olóṣèyìn tẹ́ fẹ́ ta lọ́rẹ́ ọ̀rẹ́ aburú bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ làwọn pè é ọ̀rẹ́ làwọn pè é wọ́n fẹ́ ta lọ́rẹ́ ẹni tó máa ta lọ́rẹ́ accident wà ẹni tó máa ta lọ́rẹ́ àìsàn wà ẹni tó máa ta lọ́rẹ́ kó má yẹn ọmọ wà ẹni tó máa ta lọ́rẹ́ ìpọ́njú tó lówó tó máa dolòṣì ó wà àsìkò tí twenty to thirty first yẹn ni wọ́n operate ṣùgbọ́n tó bá ti fàdúrà di ara ẹ ten to twenty yẹn wọn ò ní agbára kan lé ẹ lórí gbogbo wa ti gbà pé ta twenty fourth yẹn twenty one yẹn ni àdúrà wa ń gbà yẹ twenty four. ẹ eh, twenty four and thirty one yẹn la máa pẹ́ àwọn ah, fẹ́ gbá lọ́hùn tí ó ti yé sì bọ̀tà àwọn tó bá wà nú ẹ̀mí tó bá jẹ́ òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run fi gbogbo nǹkan á mọ̀ pé ìgbà yẹn ni àkókò àwọn òkùnkùn that's why tẹ́ bá fẹ́ wò tó bá da january ẹ̀ rí pé gbogbo nǹkan máa ń lọ tá a bá fi mú january kò sí bá ṣe máa ń fún ní january tí nǹkan ò ní tí nǹkan ò ní lọ tí ìdíwọ́ ò ní wà gbogbo nǹkan ò ní lọ straight lọ. sọyẹ pé gbogbo aburú tó ṣe dé àárín gbogbo aburú atẹ́gùn yẹn ló máa affect January ìkọ́tà àkọ́tẹ́ sọ pé bí atúrúpà àwọn ti náwó rẹpẹtẹ wọ́n ti pa màlúù wọ́n ti pẹran wọ́n ti raṣọ ọdún. èyí tí wọ́n ti bo ilẹ̀ pa màlúù wọn ra ti ọdún àwọn bàbá ayé àtijọ́ ńkọ́ ìbọn pa màlúù wọ́n ti ra ti ọdún màlúù kẹtẹ̀ náà pa nígbà ayé wọn wọ́n dẹ̀ ń pe wúrẹ́ bílẹ̀ síbẹ̀síbẹ̀ a ti ṣiṣẹ́ fún wọn lọ́wọ́ máa kó ọmọ ọmọ tira mélòó lẹni tó lè gbé ọmọ ọmọ tira ń sìn ẹlòmíì ò tí ì bọ́ra ẹ̀ tán tó ti lọ ń bọ́ ọmọ tó ń gbé tira so ó ní gbogbo àwọn ìmọ̀ ni ó ní gbogbo àwọn bàbá ayé àtijọ́ wọ̀nyí náà àwọn náà ní báwọn ṣe ń gbàdúrà àwọn ní báwọn ṣe ń bá Elédùmarè rèé sọ̀rọ̀. so gbogbo àwọn fìrìfìrì yẹn ìgbà bí ìgbà ló máa ń kára kó lẹ̀ ìgbà rẹ̀ bí àsìkò ìgbà ló máa lè gbogbo ẹ̀ ló máa kó lẹ̀ ó máa ń tó gbà o. tó bá fẹ́ kúrò bíi twenty one. Hmm, so a lóṣù ó wà ń part november and december ṣé ó ti yé sìn láti november fifteen sí december thirty first ìrànyìn àti yẹ̀pẹ̀ la fi ṣẹ̀dá wọn. ìyanrìn. àti yẹ̀pẹ̀ àwọn nìkan la lo ìrànyìn àti yẹ̀pẹ̀ ṣẹ̀dá wọn. ẹ ìyanrìn náà ni yẹ̀pẹ̀. ń ràn yín yàtọ̀ sí yẹ̀pẹ̀ ah. yẹ̀pẹ̀ ọ̀tọ̀ tí wọ́n pé yẹ̀pẹ̀ la fi ń kọ́lé. bẹ́ẹ̀ni ìyẹ̀pẹ̀ tó fi mọ́lé ọ̀tọ̀ ṣùgbọ́n yàtọ̀ síra ẹ̀ lè fi sọ̀tọ̀ níyàn ni lóyún òun ló funfun tó ń pẹ́ wọ̀nyí máa funfun. ok tó bí tó wà lókun. bẹ́ẹ̀ni tí ó ti yé sè bí ìrànyìn bí ìrànyìn yẹn funfun yẹn àti ọ̀dà ìrànyìn tá tó ń fi dá wa òun la fi ṣẹ̀dá wọn. so november sí december. Hmm. wọ́n máa ń dàgbà náà ṣùgbọ́n nǹkan tó máa ń kó bá wẹ̀ẹ̀tì wọn ṣàṣà wọn ní òjò oníṣìnà wọn máa fẹ́ràn obìnrin gan tí wọn bá ti jẹ́ kóbìnrin pọ̀ jù fún ìgbésí ayé wọn tí ó ti yé sí àwọn tó bá gún nu wọn láti lè wọn wọn ní kọ́kọ́ ìṣòro obìnrin ó lè jẹ́ ìyàwó kan náà máa ní tí wọn bá ti jẹ́ pé wẹ́ẹ̀tì ti dé tán máa ṣe àbẹ̀sí máa fẹ́ yàwó làkúrú ọ̀nà òfìfẹ́ ẹni pé ìyàwó kan ló fẹ́ gbà tó yá torí pé ó dàgbà tó ẹni kó bẹ̀sí fẹ́yàwó ẹ tó ẹ lọ́f ẹ tó ṣíjú adé ilé tí ṣíjú adé ṣé ó ti yé sìn gbogbo gbà tó advice ẹ̀ ń kò tètè fẹ́yàwó bàbá ní stage àwọn èèyàn wọn ti sọ guideline wọn fún wọn ni wọn ò ní sátìtì kó yàwó jọ tó ti yé sìn ẹ̀rọ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá bọ̀ràn ìròyìn òkun kọ́ máa bù sómi kọ́ máa wẹ̀ bẹ́ẹ̀ ni kò bá ń sàsùn àsàsùn yẹn máa padà sẹ́ni yẹn lára. ṣùgbọ́n tó bá bí tó bá bí november december. ẹ déètì o ti ní déètì ẹ láti eh, eh, ti twelve sí twelve sí thirty one. twelve of november eh, sí thirty first of december so tó bá ti fẹ́ wẹ̀ kó máa bu iyán rìn. iye òkun kó máa wà ní tàbí omi òkun kó máa fi wẹ̀. kó máa fomi òkun sínú omi ẹ̀ tó bá ń ṣe orílẹ̀ kí nìkan tí ó máa dànù ayé ẹ̀. kò sẹ́ni tí wọ́n bá fẹ́ máa dín wọn lọ́wọ́ ò lè dín wọn dín lọ́wọ́ ṣùgbọ́n nǹkan kan ló máa ń kó bá wọn ni pé wọn fi bẹ́ẹ̀ ń gba most of them wọn wọn ń gba advice àwọn tó bá ń gba advice nínú wọn ni ò tètè ń bọ́ kó lájàgà tó bá ń gbàmọ̀ràn wọn tó bá ń gbàmọ̀ràn nínú wọn kò sí wàhálà wọn máa ń great so wọn lè gbẹ́dọ̀ ṣọ́ra fún nǹkan dídùn torí àìsàn wọn jẹ̀dí ni jẹ̀dí yẹn tó bá tó stage kì í jẹ́ kó lè máa bóbìnrin sùn dáadáa wọn gbọ́dọ̀ máa lo nǹkan jẹ̀dí. ọmọ November àti December bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni torí jẹ̀dí làrùn wọn tòun jẹ́ kí wọ́n perform bọ̀ tí wọ́n bá lo nǹkan jẹ̀dí tí wọ́n bá dó lé obìnrin obìnrin á kí à ìpè á pé àwọn ah, àtẹ kanlẹ̀ fún tó jẹ́ pé á mọ̀ pé ẹ ọkùnrin tọkùnrin bẹ. èyí tó bá jóbìnrin ni wọn kọ ṣé báwo ni ètò ọmọ bíbí. ẹ kò gbọ́dọ̀ máa jẹ nǹkan tó dùn tó bá ń jẹ a máa fa jẹ̀bi torí jẹ̀dí ń dímọ̀ ẹlòmíì ò mọ nǹkan tẹ́ẹ́